kó jẹ́ kọ̀rọ̀ ẹnì wa níbi ìbẹ̀rù rẹ̀ kó dáa ju gbangba wa lọ à ń bẹ̀ kó dákun láyé ń bí kó má wa tó di gbangba àlìkíyàmà kó má tọpinpin wa láyé ń bí kó fàgàgà wa ya tó di gbangba àlìkíyàmà kó má fàgàgà wa ya kò sẹ́ni tó máa ṣe bí wọ́n ṣe rán àfẹnitọ́lọ́n bá fi kẹ́ rẹ̀ gbà lọ́wọ́ rẹ̀ Ọlọ́run dákun fi kẹ́ gbà lọ́wọ́ wa o wọ́ládà ní kàn sí rẹ̀ ọ̀rọ̀ àníbsàsálàm làǹbábọ̀ ní tó ní bá sí pẹ̀lú ìṣesí àwọn obìnrin ṣùgbọ́n àwọn ìyàwó rẹ̀ ni àpé tí wọ́n ń bi ànàbí lérè tí ó ní in tí ó ní ìpínlẹ̀mì ní jẹ́ fún ànàbí kòkù ní ìparọ́ kò sì ní lánúkọ́sọ̀ kankankan àfi tí ọba adẹ́dà fi ràn lórí rìsálà yóò ìntọba dẹ́dà bá ní kọsọ náà ni yọ́ sọ ọ̀nà tí nǹkan ìgbàndù ànábì ọ̀pọ̀ ànábì yìí ni mí ọkọ yìí ni mí àfà yìí ni mí kí ni àbòsí fi tọ́ sí mi jàmáà àìwárí nǹkan yẹ fún wọn láti tún fi jẹ́rìí ànábì ọba dẹ́dà wá ń fèsì ní òkè sánmà keje tí è se inú sánmà keje wípé annabi tó bá jẹ́ pé èyí táwọn ìyàwó rí ọmọ fi bọ́ ọ̀hùwà rí ń tá agbélé ọlọ́kọjá báyìí pìyàn kalẹ̀ ṣé wọ́n máa lọ lé wọn kí wọ́n lọ fẹ́ ni tí ó lè meet up tí wọ́n bá lè meet up lọ́dọ̀ wọn wọ́n lọ fẹ́ tó wọ́n tí ẹ bá sì lè ṣe sùúrù pẹ̀lú bí mo ṣe sí ọ̀yí wọ́n rojú rẹ̀ mi ọlọ́run wọ́n rojú rẹ̀ wà nẹ́bì náà tọ́jọ́ kọ wọn in tó wá fún ẹni tó jùkò òrìrú ẹ̀rì lálìjẹ̀nà sí ọ̀rọ̀ yìí dandan ni fún ànẹ́bì dandan ni fún kó pè wọn kalẹ̀ ṣùgbọ́n ìyẹn ló wá bí ìsẹ̀mí tiwa wípé ànábì sallallahu alaihi tọ́lọ́wọ́ bá ń gbìjà yìí ṣe ń táwọn ìyàwó yóò jẹ ó ní òsì ṣé n tí wọ́n wọ̀ ní òsì àbí àlékún àwa fẹ́ túsù yẹn kòkò ìjẹ́ alì ìsáàrù ara ọ̀dí ọkọ mi só lè mú obin sọpọ̀ òun sọ wípé nítorí pé ẹ̀ náà nù sóbìnrin lè torí pọ́mọ́ ti wà kò sì fẹ́ fọ́pọ̀ rẹ̀ lẹ̀ ara sì ní kọlọ máa sẹlọ́n wá láti ta afẹ́fọ́ kọma nítawà fẹ́ kọ́kọ̀ mọ́ yìí pàpàtà fẹ́ kìbọ̀ ní tí ó jáde mẹ́gbàmí ìyẹn lè mẹ́lẹ̀ dúódìí ó ń kálukú fẹ́ mẹ́ẹ̀tọ́ rẹ̀ tó jẹ́ pé tá bá jọ gbọ́yé ọ̀pọ̀lọpọ̀ wa ńlá ń padà gbú àṣírí wípé à ń lọ sí kóòtù kọtọkọkọ kí mùsùlùmí tí ń gbọ́lọ̀ ń yí àtànàbí àfọ́ ọkọ̀ ẹlẹ́à kọ ọmọ gbọ́rọ̀ lọ àgídìgbò àfọ́ ọkọ̀ ẹlẹ́à ẹlẹ́à ọlọ́run obìn àfi tí ànàbí ọba sí wà lálòkù tàbáwá wítá yìí na musashi nígbà tí yìí ọ̀rẹ́ tí yìí fọ́rọ̀ lọ kéyìn òpó òun ò rí ẹn tó wọ́n fọ́rọ̀ lọ ọlọ́run tó ní ọngọ́ agírígbó náà tó bá mú àti ẹn tàtà tí ẹn ti po Saudi tí ó àwọn tí wọ́n níbẹ̀ nù ẹgbẹ̀rún sí wá o ẹ̀ntẹ́mì ń sọ yìí ní àgídìgbò gẹ́gẹ́ bí idnillahi ta'ala tí wọ́n bá gbọ́ ọkọ̀ mi bí alamẹ́ríkà lé ní wọ́n dáwọn tó ń padà sí ni tí èsè méjì mẹ́ta àìmọ́ ti ṣe bẹ́ẹ̀ mo ti sọ fún ẹ ọlọ́run ìjájọ́ sí sẹ̀gbé o no go area làwọn àfáà tẹ́lẹ́à tí èsù bá fọ́ bùn lójú ń gbà ní bí i ẹ̀yìn ẹbẹ̀ sí ẹwà dán padà lé ẹmọ́dàjọ́ wọn o jẹmọ́ ta bá ń sọkún àmàrínà o àfi tí è bá sí islamu ló ń tọ́ máa ń ṣe lókù sọ́lọ́ ń sàdéhùn àrànṣe fún nǹkan mìí náà kápẹ́ ti wà yìí ní sí àwàgọ́ àwọn àlámọ̀rí yìí ìjọ àbágbọ́yé bẹ̀rẹ̀mùkẹ́ débá wa in ta fẹ́ ma sọ ìmáàmù náà bọ̀ ń bẹ́ ó di dẹ́dẹ̀ sí ni àwa náà sọ mítà lórí mímbàrí láàrin oṣù kan ní bọ́m̀bẹ̀ nólé tí è ṣe ti pé wọ́n bó wà sí ti pé àṣẹ́yìn náà ń ṣe báyìí fún wa àgbọ̀rọ̀ mọ́sọ̀ọ́ ẹ má fojú pé sísọ tiwa in lọ sọ pé àwàdà irọ́ o gbogbo wájọ wà ní maidana ni ajọ wà fíldì ni ajọ wà kíni o fíldì nígbàtí ń bá ilé àmì omi kan bó ni ó sì wá sọ̀rọ̀ ilé àti ẹ̀fẹ́ mi ìsáfẹ̀mẹ́lẹ̀ ìka a sì bí ọjọ́ tó lórí ní ustad tí ọmọ yọ bà bọ́ sí ìrìn ìyàwó mọ́ wọ́n ni kí ló wí o ní tó ń sọ náà nù tí ọ̀bẹ tí ọ̀rọ̀ rámọ́ ọ̀bà bọ́ sí ọlọ́run ti kọ́ pé kó wò dóódé àwọn yàwó alìjẹ̀ náà ìlọ́wà yorógùsì annafakọ́tù azaujiya ìmọ̀ ná lórí obìnrin mi pé torí péyàwó mi ní ọ tí mọ̀ lọ mú ọ wá ṣe sílà ni àbí iwad ìyìn kọ́kọ́ dáǹkanlẹ̀ àwọn hànàfíyà wọ́n ní sílà ni bóyá kí mọ́mọ̀ dá kọ̀kọ́ mọ́ bá dàrú apákanú àwọn àfà wọ́n ní sílà ni sílà ni pé bí ìgbà tí èèyàn ń sáànú ẹbí èèyàn

ọwọ́ ajókòó lé mi èmi ọmọ bọ́ gbọ́bùkátà lé ayé rẹ ìwọ wà ní jẹ́ kí lè mi ó ṣòfò ìyẹn lọ́dẹ̀ bí mẹ́sàlá àbọ̀ mẹ́tọ̀ bá yá wípé náfàkọ́tù alìláàjì tí ara àyàwó ọ̀bà sọ́kọ ní ọ̀tọ̀jú rẹ̀ àbó kí ni àwọn àfáà dúó lórí ẹ̀ lánàá kí sì ní fatuwa lẹ́nìí eléyìí ẹ̀ lè gbọ́ ní ẹ̀ lè gbọ́ ní kọ́ọ̀tù kọ̀kọ̀kọ̀kọ̀ torí ń tọ́lọ̀ ń fi rán nàbí lélẹ́ kìníkà customary kìníkà kọmọ̀ sásù ìgbàwó àwọn kan ní ẹjọ́kò tí ẹ ń kọ̀yàn báyé tí ẹ ṣe rí jọ náà lọ́hùn àti tí ń bẹnu wọn tí ẹ fẹ́ sí ṣùgbọ́n èwo lọ́wọ́ láti sánmà tó ẹ pé tí àti bá ń jù sí jù sọ́hùn ìgbà táa bá ń sọ ọ̀bẹ̀ rẹ̀ òkè nígbàgbà ibi pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ ni wọ́n mà fi lélẹ̀ annafakọtù azawjiya tashmalu ta'am ọkọ̀kọ̀ kó ń jẹ sínú oúnjẹ ta ló kó nú ì òdìdí útùbà kan irú oúnjẹ o àì máa wọn abọ́ gàrí lóbìnrin lọ ọba jẹ́ wí wọ́n jẹ lọ́rọ̀rùn ọba sì lè dà omi alhamdulillah ìtọ́lọ̀ ń pé kagbàrọ̀ ká ní ẹ̀ ẹ̀yìn náà lọ fi òkúkún ẹ bá sì lè no no no no a sàlàyé ẹ̀ ó dé ní ẹlẹ́ẹ̀kejì asúkìnà ibi tí obìnrin ó gbé ibi tóbìnrin ó gbé yìí ọ̀pọ̀lọpọ̀ oòrò jọ́njọ́gbà lè kí a mọ́ lórí ẹ déédéé kí ni nǹkan yìí sí yàrá kan ni sí yàrá méjì ni sọ́gbọ́rọ̀ ní tọ́ílẹ̀tì sọ́gbọ́rọ̀ ní bathroomu táa bá ti wá fò bèébẹ̀ sáà lè gbí ẹlòmí wà bá ọyọnú ọkọ̀ yọnú o kọ́dà kọjí ẹ̀gbọ́n wa kọ́dà kọjẹ́ ìyá wa láàyè tọ́jáyè tí ẹ̀ gẹ́gẹ́ àbúrò mi ni sẹ́límà o ọkọ rẹ̀ lọ́nà náà ń lórí yíó ìsìnmọ́ tí báyìí ní ìsìn o wíwọ́kọ́ ya máa bọ̀lọ́dọ́ rẹ̀ o àbújá náà ni ti ń pè ìyàwó rẹ̀ báhùn àwọn nǹkan yìí ákìlẹ̀ àwọn ó asúkìnà ibi tóbi ó gbé nítorí pé ọba adẹ́dà àbọ̀ ẹ̀yin tó fi pè wà lọ́kọ náà nù ẹlẹ́ẹ̀kẹta alikiswa ẹ̀yin tóbìnrin ọwọ́ sọ̀rùn òǹpin méjì ọ̀ranyàn rẹ̀ wà èyí tí èso ọ̀ranyàn wà èyí tó wá jọ̀ranyàn kí ni déédé rẹ̀ ẹ̀ẹ̀mélò sí ní lọ́dún kan asàlàyé òun náà ó di mẹ́ta àtàtìbíbù bilkọ́dìrì maruf òun ní ó ní klọ́sì nú ìtọ́jú ẹni tààrà ọ̀bàyá tààrà obìn ọ̀bàyá ìtọ́jú rẹ̀ ní èyí tó jẹ́ wípé ọba nọ́mà lọ kóbìnrin ó níbà gbogbo tí wọ́n fẹ́ fi ṣe nǹkan bà kápá gbogbo nǹkan kan ní kọ̀nàyàn ní 3000 naira 5000 naira kò tó bá ń àwọn àgbò bà tí ọ̀nàyàn 1000 bẹ́ tí ma ti pé kìíní o ewé sóró kìíní kan ọ̀sán wẹ́rẹ́ o kìnnìkan ẹ̀tù kìnnìkan nù rẹ̀ ẹ̀ẹ̀sì kẹ́gbogbo báwọn àwọn nǹkan tí ó lè kan ara lè rẹ̀ nínú ààrẹ ọlọ́mọdìrú ọ̀sẹ̀ ìyàwó ẹnìkọ̀ọ̀kan wá o ibè máa ń mọ́bìn wá fóònù yọ mi ẹgbẹ́ o àtàwọn ń gbàmọ́lẹ̀ ọ̀nà gbàmọ́lẹ̀ nìkíni wọ́n náà bá sì yá ẹ ti ọ̀dọ̀ mi padà no ó di mẹ́rin wà khidimatu zauja allati yakunu li amthaliha khadimun obìnrin tàà bá fẹ́ tó bá jẹ́ pé irú ìran rẹ̀ wọ́n máa gbọmọ ọ̀dọ̀ fún ọ̀rùn wà lọ́wà kí ni irú ìran obìnrin a ilé ti wà àtháàsùlì bẹ̀ẹ̀tì ìntà àmà ń kólé ìntà ìjókò ìntà ìsùn wà aláti tẹ̀nzíf ìntà fi tó lése ìntà fi dáná tàfi sí ogbẹ̀ odidi kalù náà àmọ́mbẹ̀ ṣùgbọ́n ká tó khutuba ọkùnrin ọlọ́nkà láfà rẹ̀ nínina lórí ìyàwó ولهذه النفقة تعتبر بحال الزوج أو تعتبر بحال الزوجة أو بحالهما معا in tọ́kọ wá fẹ́ máa ná lórí ìyàwó rẹ̀ sí ìyàwó láwò tí a fi gbé níná lérí ọkọ àbíbọ́kọ bá ṣe ma àbí àwọn méjèèjì náà láàjọwò tá bá sì ní àwọn méjèèjì mẹ́tàlàwò ó pín sí mẹ́rin sorry inú kọ́kọ àti ìyàwó in tí wọ́n kọ́ sọ ní wípé ọ̀rọ̀ àkọ́kọ́ ni pé obìnrin bọ́ba ti ṣe rí òun lọ kó ṣe náwó lè lórí wọ́n ní kílẹ̀ rí kí sọ obìnrin tí èèyàn bá lọ fẹ́ tó jẹ́ wípé 50,000 naira ó ní máa ń fi ń panu ní jókòó ẹ̀kan yóò sì jókòó fún pàpanu lẹ́ẹ̀mẹjọ lójúmọ́ tó bá jí làárọ̀ picnic ní fi máa sinwọ́ kò mú o yóò fi márùn-ún sinwọ́ ọ̀tún yóò fi márùn-ún sinwọ́ òsì ọmọ ìbíyàn ṣe tọ́ lé wọn kò lè dá pákòrùn kò lè dá brọ́ṣì ṣe wọ́n gbẹn tí máa fọnú fún ni òun sì gba 1.5 lọ́sẹ̀ bó ṣe rí náà pọ́mọ̀ yóò sì lẹ́kùn ọkọ̀ kan yóò jókòó nú ẹ̀ tọ́kọ̀ yìí ọ̀bà ní ẹni 85 million naira kò lè jókòó mẹ́ wọn ò sì lè fi gbé jóṣù méjì lọ kò ní wọnú ẹ̀mà ó ti gbóná nù wọ́n ní ilé tọ́wọ́ lè fẹ̀gbẹ̀lé pòǹfẹ́ sùn kan ah tí ó bá tó bí 20 billion naira kò lè sorú nulé wọn ó mi pé ibi tí agbọ́n ti ganu tí àwọn bá lọ rí èyàn kọ́ ń bẹ̀ gbogbo tí ó bá fi etí sẹ̀ tí è mẹ́kàn tẹ́kọ̀ ò ní fọ́ tẹ́wé ò ní rán lọ bí òun ó sì sínú wọ́n ní sẹ́ lẹ́rì wọ́n láwọn lẹ́rì wọ́n ní kìlẹ̀ rí

wọ́n ni tọ́lọ̀ ti sọ pọ̀ yọ́ ma náà bó bí bá ṣe náà yóò ṣe náà fún wọ́n lẹ́rí àwọn mi wọ́n ni sẹ̀ lẹ́rí mi wọ́n náà lẹ́tú lẹ́rí mi wọ́n ni jaa fi sahih indama Bukhari min hadithi ummil mu'minin Aisha radiyallahu ta'ala anha wardaha بنت عتبه هو النبي صلى الله عليه وسلم قالت يا رسول الله ان ابا سفيان رجل شحيح ليس يعطيني ما يكفيني وولدي الا ما اخذت منه وهو لا يعلم من روايه كريم nínú riwaya mi inna abba sufiyana rajulun misikun ìyàwó abu sufiyan hindu a ojú annabi rí o sallallahu alaihi wasallam a ojú annabi rí o abu sufiyan Sakh ibn Harb ìlú ọkọ̀ rẹ̀ òun lọ fẹ́ hindu hindu yìí obìnrin kan tó lè pípọ̀ ní radiyallahu ta'ala anha wa ardaha ọkọ rẹ̀ ohun àtàníbìjọ dàgbàpọ̀ ni wọ́n tó jọra ìdí ànábì náà òun ni òpin àtidé ìyàtọ̀ wá ń bá ní sísàmì lé ní ìtọ́fẹ́ mọ̀ ìbìrà wọn kẹ́yìn nígbà sílámù dé yìí tánà bí ó sì gbọ́dọ̀ kọ̀ kọ gbọ́dọ̀ ní ní ogun Badiri o ní ọ ti pa bàbá rẹ̀ ọtúbà ẹ̀gbọ́n bàbá rẹ̀ ṣẹ́ibà ibẹ̀ náà ni a ti pa alwalidu tó jẹ́ bùọ̀dá obìnrin gangan bádìí náà ni a ti pa fàṣàkọ̀ àléhà à ìbànújẹ́ ìpọ̀ fún bàbá lọ ẹ̀gbọ́n bàbá lọ bùọ̀dá rẹ̀ lọ ìbànújẹ́ bá falamma kana yawm badr uhud nígbà tó di ọjọ́ tí wọ́n jagun Uhud o náà wá pẹ̀lọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀tàn ṣùgbọ́n gbà tí lamma Hamza nígbàtí Washi ibn Harb ilé ọkọ̀ ma Hamza tó ṣubú tó kú obìnrin ó wá bá Hamza fashakot batnahu ọlá ikùn Hamza obìnrin tá ń sọ̀rọ̀ rẹ̀ wà áhọ̀dát kẹbídáha ó sì yọ ẹ̀dọ̀fóró rẹ̀ bóde falafadọ́ta tútù náà ló ti jù ẹnu tó sì rán jẹ nípa pé ìbínú tí ń bẹ lára rẹ̀ pé ọwọ́ ọ̀hún ba ọ̀tá àwọn fine gbogbo ẹ̀rà níbi gbọ́ ṣùgbọ́n gbà tó di fatihu maka lọ́dún kẹjọ ọkọ rẹ̀ mẹ́júmọ́ ìlọ́gbà islamu nígbà tó di wípé orin tí ó rírí àti pọ́lọ́ngbà fanibisa salam ọkọ rẹ̀ ó dè mọ́kà padà ìrò ti dọ́dọ̀ rẹ̀ wípé ọkọ rẹ̀ ti gbà Islam tó bá jẹ́ wípé ìfà tó farogun ọkọ rẹ̀ jọ náà lọ́hùn ó lè játán pátápátá ìbá ti má kúrò gbà pàdé ọlọ́hun lágbọn Abu Sufyan indu fa ọkọ rẹ̀ bẹ́ẹ̀ wá jùlẹ̀ ìròyìn wá ń dọ́dọ̀ rẹ̀ falamastakọ́ sàrásàlám bí Makka nígbàtí ara rẹ̀ bí sílẹ̀ tán dáadáa ní sallallahu alaihi wasallam fa'a'lanat islamaha ona sese wa wajuwaju annabi ona annabi ba n tọrọ fúrújì lọ́dọ̀ lọ́wọ́ ba ó ti dáwà lójú báyìí pé òdúró lọ́n fi ràn kò sì gbé gbógun ti ọba gba islamu ẹ̀yìn ìgbàun ọkọ rẹ̀ òun ló tẹ́kọ̀ fa ìdarí àwọn Kùráìṣì lẹ́yìn Bádírì ọ̀dọ̀ rẹ̀ ní àṣẹ tó padà sí kèé solùsì ọlọ́rọ̀ ni ìyàwó wá dé ní ìsìn ó ń sọ fọ́nà sàsárì pé iná abba Sufyan obìnrin lára in táwọn àfá àsájà láàlẹ́ ni pé ọdún kẹrìnlá tí Ànábì sallallahu alaihi wasallam tó ṣe ìjírọ́ òun ni obìnrin ìjáde láyé tá a lè máa pè ní ọdún kẹrin sígbàtánà bí jáde láyé ìkìláfù ń bẹ ń bí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ọ̀rọ̀ tó gbajúgbajà jù náà ni wípé fàwáfákọ̀ yawmu wafatiha yawma wafati àbí kọ̀háfà wálídì àbí bákìrì ọjọ́ tóbìnrin yẹn dákẹ́ o náà ni ọjọ́ tí bàbá tó bí àbákìrì náà dákẹ́ tá ń pè ní Abu Kohafa sanata arúbá àṣírọ́ta ìjìríyà ọdún kẹrìnlá tamsan se kí ni o tó ṣe ìjírọ tí ó máa jọ́dún kẹrin sígbàtánà bí ó sì mẹ́láyé irú tọ́ka nẹ́bì in tó súnmọ́ ọkà Abubakar náà radiyallahu ta'ala anhu wa arda Ànábì sallallahu alaihi wasallam gbogbo ọmọ tọ́lọ ń fún méje ni mẹ́fà látọ̀dọ̀ ìyá wa Khadija ẹyọkan látọ̀dọ̀ ìyá wa Maria al-Qibtiyya Umu Ibrahim àwọn méjèèjì ẹnìkan lòkú ìyá Fatima o náà papòdà lẹ́yìn ọdún lẹ́yìn oṣù mẹ́fà tánàbí lọ bàbá àbúbákìrì náà àbúkọ̀ hafaì èèyàn dáadáa ló náà o náà ń bẹ maka kọgbà islamu títítítítí àfi ìgbà tó di yomil fati nítọ́tọ́lọ́ fẹ́ gba maka fún annabi sọ̀rọ̀sọ́lám anábi wọ́n pé àbákìrì dà ń bọ̀ lọ́wà àsábákì ti lọ lé wọn ní bá mú bàbá rẹ̀ bọ̀ anábi ní kí ló tó fi lọ mú àgbàlagbà wá èmi dáni ánàlẹ́dì àti ṣẹ́ìfì bait èmi ló kí n wá bá bà lé àbákìrì ní in tí bàbá mi fẹ́ gbà lọ́dọ̀ rẹ ọkọjá kọjẹ́ pọ̀ lóòtù wá bá oríire láíláí ni lọ́fẹ́ wá gbà ọgbà ìsìlámù ìsìlámù tó wá gbà Abubakar radiyallahu ta'ala anhu orólé fún ànàbí lẹ́yìn gbàtà ànàbí lọ́tán ọwà àwàmaka bàbá rẹ̀ ti dàgbà bàbá ń wá rí wọ́n jọ ń sọ̀rọ̀ wọ́n ni à oún di khalifa bàbá ni ah àṣíbi tó lọ mú ọ lọ rí àbákìrì bá ń sọkán ibi tó mọ̀ lọ sóhun tí rí iṣẹ́ jẹ́ ohun tí rí àbọ̀ bàbá rẹ̀ wá sàdúwà fún Abubakar náà wá padà sí Mẹ́dínà lẹ́yìn oṣù mẹ́fà rẹ̀ gẹ́rẹ́gẹ́ ó ní Abubakar lọ papòdà ó fi bàbá rẹ̀ lẹ̀ títí bàbá ń fi lo 97 years Abubakar in tó jẹ́ ká sọ ọ̀rọ̀ ìpapọ̀ òun ní ọ̀rọ̀ àwọn Hindu Abubakar radiyallahu ta'ala anhu ìyàwó méjì bàbá rẹ̀ ní ìyá àti tiẹ̀ tẹ́ ń pè ní Ummul Khair Salima gangan lókọ rẹ̀ bintu Amir àtóbìnrin kejì tí ń pè ní hindu bíntù nukoid ìyá àtàbákìrì kò bí jò nìkan lọ ìyàwó kejì ó bí mẹ́ta olóbi kọ̀ríbà olósi bí umu amir olóbi umu furja farwa sorry olóbi umu farwa kọ̀ríbà umu amir umu farwa àwọn ìgbogbo náà ní ẹgbà islamu radiyallahu ta'ala anhum ajma'in ṣùgbọ́n hindu yìí èèyàn takuntakun ni ìjọ tó wádùn ní ọ̀sàsálẹ̀m ìnà àbá Sufyan ọkọ mi Abu Sufyani rajulun shehihun ahun ẹ̀dá ni nínú riwaya mi misikun misiku tí lọ́pọ̀ bá sọ wípé dálùú misik dòrò tó jẹ́ misik ó ní dòrò tí wọ́n ti lò lò lò ó ti wá kẹnúbódì tí wọ́n bá da òun sínú garawa yóò ti di garawa méjì tí wọ́n bá firú mi ìpami tó jẹ́ tuntun rú rẹ̀ tí wọ́n bá dà ó lè mọ́kù garawa kan tí wọ́n bá wá lo misik fèèyàn ilẹ̀ tó jẹ́ wípé wọ́n náírà rẹ̀ ò lè bọ́ọ̀bì kan

yọ́sọ̀ gbogbo ẹ̀ ọwọ́ ẹ̀ ń kọ́kọ́rọ́ kíchìn máa wá mi sí ìkùnú ọkọ mi ṣẹ̀híhún ahun aṣúhù lẹ́dẹ̀ lábọ́wá o náà ni alìbókúlù bálúwà àmúmin alìbókúlì alìbókúlù ahun o náà ni kí èèyàn ọmọ lè fún ẹlòmíì tí ẹ̀ ṣùgbọ́n kò ní sojú kòkòrò tí mẹ́lọ́dọ̀ yìí kò lè fi tọwọ́ rẹ̀ lẹ́ o ṣùgbọ́n tí yínà ní wù bàkílù nìyẹn tí búkúlù ń dà láàmù ṣẹ̀híhù ẹ̀dá kò lè fún yín tọwọ́ rẹ̀ láyé ṣùgbọ́n ẹ̀ ní sinmi àfi tọwọ́ yín kò ní fi ti ẹ̀lẹ́ yóò sì tún bá tọwọ́ yín ṣẹ̀híhù nìyẹn tí ṣúhù ń dà láàmù ẹwà wọn tó bèèrè wá sọ kò sọ pé ìnà àbà Sufyan rọ́jùlùn bàkílùn kò sọ pé ẹnìkan tí yóò lè fi tọwọ́ rẹ̀ lẹ́ni ṣùgbọ́n àtẹ̀mí àtọ́mọ́ kèé fún wa ní tí ó tó wá o illa ma akhadtu minhu àfi tí ń bá lọ jínú owó rẹ̀ wa huwa la ya'lam tí ó mà bí ó ti jáde nílé bí tí ń kówó sí ń lọ mú bẹ̀ mo ti ń ṣe bẹ́ẹ̀ ti pẹ́ o ṣùgbọ́n fẹ́ mọ̀dájú ọlọ́run lórí ẹ̀ nínú ríwáyà mi laysa àfi tí ń bá lọ tí ń bá yọ kẹ́lẹ́ kẹ́lẹ́ gbogbo bí tí ń kó sínà mọ́mà ń wà lọ múnú owó ní kọ̀rọ̀ èyí tí ń bá mú ẹni tí máa fi mí lọ́kàn balẹ̀ nínú dúkìá rẹ̀ kí lànà bí fi dá ló sallallahu alaihi wasallam ọ̀rọ̀ yìí ó ti bí n tó tóbi gbogbo ẹni tá a bá lẹ́tọ̀ lọ́dọ̀ rẹ̀ tí gbígbà rẹ̀ ọ̀wà rọrùn tàwárí nǹkan rẹ̀ mí tó súnmọ́ ń ta fẹ́ gbàun àbọ́ra jùlọ díẹ̀ sáà lè mọ́ bari rẹ̀ lé yábọ̀ méjì ó sì lọ́n lọ rẹran márùn adẹ́kùlẹ̀ rẹ̀ abẹ́rẹ̀ méje oníkàkò òkúnú ẹran ju méjì tọrọ tèmi lọ òun tó ń meji padà ngbà tí èdè padà ó ti tó ti dọ́gbọ́n e mú méjì yọ́ wà wùbẹ̀ só ń tọ̀ lè lọ tú ẹran méjì tí ẹ̀ ọwá tóbi díẹ̀ jù tí lọ́wọ́ kò tóbi jù lọ́wọ́ abẹ́ni tá a bá lọ́dọ̀ a bá fẹ́ agbára tí èsì ìran rú nǹkan tó gbà nínú hadithi a clear masalan dáadáa dáadáa bákan náà ṣe tọ́mọ bá tó dàgbà bàbá ní ọmọ bọ́ torí tí ń sọ wípé àtẹ̀mí àtọmọ irú dédé ọmọ wo kọ̀sọ̀ èjì àbí ṣe èjì wà lórí wáyà mi àfẹ́ in tí ó tó gẹ́gẹ́ tọ́kọ rẹ̀ ò mítọ̀ kí ni dédé rẹ̀ kí ni ànífisà sáàmù sí kí ni o tó fi dá lóhùn ìgbà ńlá rí ẹ̀rí àwọn gbólóhùn àkọ́kọ́ pé obìnrin o bọ́ba ti ṣe rí òun lọkọ gbọ́dọ̀ mítọ̀pù pẹ̀lú ẹ̀ gbólóhùn bí náà ni wípé khudi min malihi ma yakfiki wa waladaki ka tó dúbà kámọ́tì ìparí àdífẹ́ wọn ní ànífisà sáàmù nígbà tí ó dá lóhùn ó ń ṣe ọlọ́ni múnú dúkìá máa mú máa mú in tọ́bákù tí ó tó wà àtọ́mà rẹ̀ máa mú wọ́n ní ànàbí tí obìnrin ilẹ̀ wípé ọkùnrin tí ó bá àwọn àfáà ní kádú ń bẹ̀rún jawazul akhdi fil ghaib kíyàwó kọ́ máa lọ rẹ̀ múnú owó ọkọ rẹ̀ nígbàtí ó sí jẹ́máà dìífì nǹkan kan ọ̀párẹ́ o, o Eh, kìí kan mọ̀súkù ni ẹ̀yàn eh, ti parẹ́ wàsásùn no anábì sọ̀rọ̀sálám kò kò bèèrè ìlólè wọ́n obìnrin sọ wípé nínú ìwáyà mi wàkọ̀dì kúntù àhúdù anábì ìbẹ̀rù ọlọ́run ló gbé mi wá ni kí máa ṣe báyìí ṣe máa ṣe lọ bí máa ṣe mọ́ ó ń ṣe ọlọ́run ni in tó kù tó ẹkó fún yín tí àwọn àfáì ní ẹ̀rí táwọn rí nìyẹn táwọn fi sọ wípé bóbìnrin bá ṣe rí lọ́kọ ó ṣe máa náwó lé lórí nítorí pé obìnrin ànábí ò béèrè dédé ń tọ́kọ ń fún tẹ́lẹ̀ in tí ò tó yòókù ló ní kọ́ máa mú ó sì lóhun tí mú tẹ́lẹ̀ náà sọ ibùdó wà wá ṣe ìkìrọ́rù rẹ̀ ànábí tún fi rinlẹ̀ lórí tí mú a jẹ́ pé gbogbo olóbìn nílé bóbìn bá ṣe rí láṣẹ tọ́jú rẹ̀ kèé báwà bá ṣe máa ọ̀rọ̀ kanú kèése ní gbogbo ọ̀rọ̀ àkọ́kọ́nù ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé lá tó ìtàbàrò hálù zauj gbogbo àánàálò lórí obe bọ́kọ́ bá ṣe ma bó to tó ni yóò si ma tọ́jú ìyàwó rẹ̀ sàn náà lẹ́rì kí ni tó hadithi bí idnillahi al tọba dìjọ́ mẹ́jọ in kana fil baqiyya ọlọ́wọ̀n bá tọ́lẹ́mì tá ń bẹ̀ kọ́mọ́ tí gbà bí idhnillahi a máa tẹ̀síwájú ń bẹ̀ tá a fi wá ma kọ́dírù àkọ́kọ́ ma kí ni ẹ̀tọ́ tá a fẹ́ fi gbé náfàkọ̀ ìkalẹ̀ síbọ́kọ̀ sí ni sí ìyàwó sí ni síbà méjìjì bá ṣe jọ rí ni máa bí idhnillahi al-wahidil qahhar ká tó débi kí ni ẹ̀tọ́ tóbìnrin fi lè sọ wípé òun ò ṣe mọ́ pé ara yìí ni òun irú kílọ̀ kò ní lè mọ́ bí idhnillahi al-wahid al-qahhar sanu'arrij ala hadhihi al-masail fi al-khutbati al-qadima in kana fún baqiya à ń bí ọlọ́wọ́ bá dẹ́dà ní ọ̀dà ní kàsí rẹ̀ kó lùwà fún yọnu rẹ̀ kó mọ́ lùwà fún ìbínú rẹ̀ kó yọnu sí aláyé ń bì kó sì yọnu sí àní gbangba al èròǹgbà wa sọ́dọ̀ rẹ̀ o náà ni wípé kò ní fìyà jẹ wá ọlọ́mọ fìyà jẹ wá o èròǹgbà sọ́dọ̀ náà ni pé kò ní fara ni wá ọlọ́mọ fara ni wá o ìlú yìí mẹ́jẹ ọ̀darù tí a ń darí rẹ̀ náà ọlọ́mọ bá ní darí àwọn náà darí wọn lọ síbi ìyọnú rẹ̀ má darí wọn lọ síbi ìbínú rẹ̀ mẹ́jẹ àrógún mẹ́jẹ àrọ́tẹ̀ wọ́n láti kẹsẹ̀ rẹ̀ ara ni tí ọlọ́wọ̀n bá na sí ma jẹ́ alìgbọ́rọ̀ sí ọlẹ́nu ba ní wá ma bí haqqi la hawla wala quwwata illa billahi al-azim alhamdulillah alhamdulillahi rabbil alamin infarada bi tadbiril umur لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من خلقه أحمده وأجلله وأشكر على نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه بل هي وصلته للأولين والآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام لقد بعث الله سبحانه وتعالى إلينا نبيا محمدا صلى الله عليه وسلم معلما وميسرا لا معنتا ولا متعنتا صلوات ربي وسلم عليه ها هنا هو بين نسائه وهن حوله يسنوا النفقة وكان رسول الله صلى الله عليه وسلم يرحم الناس بالناس كيف لا وقد وصفه ربه سبحانه وتعالى ب أغلى الأوصاف فقال سبحانه وتسامى لقد جاءكم رسول من أنفسكم عزيز علي ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وكان بنا رؤوفا رحيما صلوات ربي وسلام عليه كان رسول الله صلى الله عليه وسلم لا يضرب امرأة ولا يضرب خادما وقد أثنى عليه بهذا أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وأرضاها كما أثنى عليه كذلك أنس بن مالك خادمه لعشر سنين صلوات ربه وسلامه عليه وعلى هذا كان رسول الله صلى الله عليه وسلم فأنزل الله سبحانه وتعالى عليه قوله بالتخيير بين نسائه يا أيها النبي كل أزواجك إن كنتن تريد الحياة الدنيا وزينتها فتعالين الآية أمتنا من هنا اختلفت كلمة أهل العلم في الإعسار هل هو مبيح للفسخ هل إذا أعسر زوج المرأة هل للمرأة أن تفارقه وتفسخ النكاح لأهل العلم في هذه المسألة قولان لكن قبل الخوض في في هذين القولين ما هو الأساسي في النفقة الزوجية واعلموا أن على العلم جمعوا الأساسيات في النفقة الزوجية في بعض الأمور الأول الواجب الأول الطعام وهذا الطعام وما يشمل من الإدام والشراب بإذن الله تعالى مسألة مهمة سنعرج عليها وكذلك السكنى على على الزوج كذلك الكسوة على الزوج وكذلك أثاث البيت وآلات التنظيف وكذلك خدمة الزوجة التي يكون لأمثالها خادم كل هذا جماعة جماعها أهل العلم وبينوها وفق ما فهموا من الكتاب والسنة بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيها من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام إن أهل العلم اختلفوا في المعتبر في النفقة على الزوجة هل تعتبر النفقة بحال الزوج أو بحال الزوجة أو بحالهما معا للعلم في هذه المسألة أقوال القول الأول أن المعتبر في النفقة على الزوجة إنما هو حال الزوج فالزوج إنما هو حال الزوجة فالزوج ينفق على زوجته بحسب حال زوجته إن كانت غنية لا بد له أن ينفق عليها نفقة الغني لا بد من طعام وكسوة وسكنى وأثاث بيت وآلة التنظيم وكذلك خدمة الخادم أمة الإسلام الذين ذهبوا إلى هذا القول احتجوا بقول الله تعالى الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم جعل الله الرجال قوامين على النساء بسبب إنفاقهم عليهن فبهذا لا بد للزوج أن ينفق على زوجته بحال الزوجة والقول الثاني وكذلك احتجوا بما جاء في الصحيح من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وارضاها في قصة هند امرأة أبي سفيان أنها أتت النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله إن أبا سفيان رجل شحيح وفي رواية إن أبا سفيان رجل مسيك ليس يعطيني ما يكفيني وولدي إلا ما أخذت منه وهو لا يعلم وفي رواية ليس يعطيني ما يكفيني وولدي إلا ما أخذت منه سرا وهو لا يعلم فقال رسول الله صلى الله عليه وسلم خذي من ماله ما يكفيك وولدك بالمعروف نسأل الله الذي لا إله إلا هو أن يبارك لنا وأن يجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه ونسأله سبحانه وتعالى المزيد من الخيرات وأن يثبت أقدامنا يوم تزلزل الأقدام من هنا نقف ونستمر في هذه الخطبة إن شاء الله تعالى في الجمعة القادمة إن كان في الأمور بقية اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر أعداك أداء الدين اللهم ربنا دمر أعداك أداء الدين اللهم اللهم كلنا مؤيدا ونصيرا اللهم ربنا كلنا مؤيدا ونصيرا اللهم ربنا لا تحرمنا خير ما عندك بشر ما عندنا يا أرحم الراحمين اللهم ربنا تب على التائبين اللهم ربنا تب على التائبين اللهم ربنا تب على التائبين وتب علينا جميعا يا أرحم الراحمين اللهم ربنا بيض وجوهنا يوم تبيض وجوه ليائك ولا تسود وجوهنا يوم تسود وجوه أدائك يا أرحم الراحمين ويا أكرم الأكرمين عباد الله واعلموا